Atau ìgbàlódé ìlú àná ìgbà muhammad sallallahu alayhi ah, ah, wa sallam adọlọ́n bá mi kẹlá tó tẹ̀wọ́ wá sílé fún bẹ́ẹ̀ lóṣù àdéhùn náà fún àwọn ọmọ náà àti gbogbo àwọn tó wà ní àná sallallahu alayhi wa sallam tó lè jọ àbúrò ìgbéyàwó àti gbogbo wa lọ́kùnrin àti gbogbo olówó assalamu alaykum التي أقال له أنه الكفر الأكبر وهو الكتاب والسنة نبكي أدواني أقدام باب ماذا أقدام النكاح والطلاق والرجعة نعم lábẹ́ báàmù nìkan ìdá àdìgbò òun náà ní ọ̀rọ̀ nípa sọ̀dá àlàyé nípa sọ̀dá tó àwọn tẹ̀síwájú láti lè àlùkò òdìdàwòdìyà àlùkò òdìdàwòdìyà àwọn ìwọ lọ́kọláya àwọn responsibility kí lọ́kọláya wọn ní lórí ara wọn àwọn ẹ̀tọ́ tí ọkùnrin gbọ́dọ̀ sọ fún mèrè àti àwọn ẹ̀kọ́ tí obìnrin náà gbọ́dọ̀ ṣe fún ọkùnrin gẹ́gẹ́ bí ọkọ rẹ̀. mọ́sálà alákọ̀ọ́kọ́ òun náà ni ìdàwáfà àkùdù nìkà wọ́n ní tí ìtakókò igi bá ti ṣẹlẹ̀ sahihan tó jẹ́ pé ìtakókò igi tá a fẹ́ sá sọ yìí ìtakókò igi lálàáfíà níbàámu pẹ̀lú àwọn àlàyé dà sẹ́yìn ní àwọn ọ̀nà tá a máa ń gbà táàbì sòyìnì níbàámu pẹ̀lú súnà náà sallallahu alaihi wasallam wọ́n ti ìtàkókò ìbájú wa ṣẹlẹ̀ tó ti lálàáfíà tàrọ́tàbà àlẹ́ ìkẹfẹ́ ìhùnfìlà ìfòkóòtù bẹ́ẹ̀ lọ sàwùjẹ́ tó àwọn ìwọ̀ àwọn ìwọ̀ tó pọ̀ lóríṣiríṣi yóò wá sí kíni yóò mọ lérí igi tá a ti takókò rẹ̀ yìí láàrin ọkùnrin àtòbìnrin tó jẹ́ pé tí a bá takókò igi lọ́nà tó lálàáfíà àbí mi ò takókò rẹ̀ rárá àwọn ìwọ̀ tá a fẹ́ máa sọ yìí kò lẹ́tọ̀ọ́ láàrin ọkùnrin kan sóbìnrin kan tó tó jẹ́ pé ìtọ́ jọni lójú òun náà ni pé ìtaba dé àwọn àwùjọ mi tó òsì lágbọ̀ọ́yé ẹ̀sìn gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn wọ̀nyí nìsí àwọn ẹlòmíràn máa ṣe láàrin ara wọn wọn ò sì ní takókò yìí ẹ̀ wọ́n láwọn ń segin ní wọ́n láwọn ó ní àwọn ṣe àfẹ́sọ́nà tòun ti máa wá tó ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn ìfẹ́ òkú fún ọlọ́ọ̀bà ìjọba mu tí wọ́n ti bẹ́ẹ̀ ló máa ṣẹlẹ̀ tó ń pè sí àbí ìwọ̀ kan tó tó láàjù òun náà ní kí yóò takókò náà àwọ́lá òkúkú záwùjá alákọ̀ọ́kọ́ kí ni àwọn wọ ìyàwó ẹ̀ kí ni àwọn nǹkan tó ti dandan lórí ọkọ tó ṣe fún ìyàwó ẹ̀ ìzáwùjá sí aláàzáwùjá òkúkú màlíyà ìyàwó ó ní ẹ̀tọ́ tó ní túláàsì tó gbà lọ́wọ́ ọkọ rẹ̀ ní àwọn ẹ̀tọ́ tó ní ṣe pẹ̀lú dúkìá ó ní ṣe pẹ̀lú owó ẹ àtọ̀ nípa sàdáàkì òun náà ni wọ́n pè ní alùbáhà so inú àwọn ẹ̀tọ́ tí ìyàwó ní láti gbà lọ́wọ́ ọkọ ni wà náfàkọ àti ìnáwó jíjẹ mímu obìnrin túláàsì òun náà ni lórí ọkùnrin wà huququ ma'nawiyya ghayra maliya gẹ́gẹ́ náà ni àwọn ìwọ̀ kan bẹ́ẹ̀ tó jẹ́ pé ìwọ̀ yẹn kìí ṣe wọ tówó àmọ́ màánàwí ìyá àwọn ìwọ̀ tó jẹ́ pé kèsì nǹkan tá máa ṣe kíni tá máa fojú rí ni àwọn ìwọ̀ tó jẹ́ pé inú ìwà ni àbí inú ìṣesí òun náà ni wọ́n gbà lérò pẹ̀lú àkókò màánàwí ìyá kàlẹ́ àdì gẹ́gẹ́ bí déédéé tí wọ́n máa ṣe dọ́gbandọ́gba láàrin obìnrin so eléyìí nínú àwọn ìwọ̀ tóbìnrin ní lọ́dọ̀ ọkùnrin ni wà ihsanil ishra so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kí ìbájọsípọ̀ yàn ẹ́n kó sí kí ni kí yóò ṣe ní ọ̀nà tó dáa ẹ́n wàtíìfì almuamala so àjọsípọ̀ láàrin ọkọ àti ìyàwó ẹ́n kí yóò sí kí ni alìṣọ́rọ̀ yàní tí máa ń wáyé láti kí ni láàrin ọkọ àti ìyàwó ẹ́n òun ni yàní alìṣọ́rọ̀ ó wà akhas min almuamala so muamala ó lè ṣe kí ni ó lè wáyé láàrin kí náà ń porúkọ rẹ̀ láàrin anybody wọ̀tà àlẹ́ṣọ́ ó máa wáyé láàrin kíni láàrin ẹbí tó bá tó kùn ẹbí bá sún yẹn papọ̀ àbí tí lọ́kọláyà tó bá ṣe kíni tó bá pààyàn papọ̀ so méjèèjì túláàsì náà ni kí ọkùnrin kó ṣe kíni kó ṣe lọ́nà tó dáa pẹ̀lú ìyàwó rẹ̀ wọ̀tà síl dáríkà alànàhù ìtàlì àwọn ìta wá sọ yìí àlàyé rẹ̀ nípọ̀ sí wẹ́wẹ́ òun náà ni ó ń bọ̀ yìí alákọ̀ọ́kọ́ almahar wọ́n òun náà ni ẹ̀tọ́ kan ni fún ọkùnrin fún obìnrin ala zawjiha lórí ọkọ rẹ̀ liqawlihi nítorí ọ̀rọ̀ ọlọ́wọ́n bá àríkẹ́ọlá tó sọ nínú al-Qur'an tó ní wa atu nisaa sadaqatihinna nihla ọlọ́wọ́n bá àríkẹ́ọlá ní ẹ fún àwọn obìnrin ẹ fún àti tó yàtọ̀ sí àwọn tó yàtọ̀ sí ayàtà kàí nínú àwọn ẹ̀rí tá a ti sọ síwájú nípa pé sàdáàkì ọ̀ràn èèyàn ni kí ọkùnrin kókó obìnrin ẹlẹ́ẹ̀kejì àdáfàkọ́tú wàlùkísíwájú wọ̀túknà inú ìwọ̀ tí ọkùnrin inú ìwọ̀ tí ìyàwó tó ní lórí ọkọ ẹ̀ òun náà ni àdáfàkọ́ ìnáwó jíjẹ mímu wàlùkísùwà wíwọ̀ sọ́rùn akọ́tíyàwó máa wọ̀ wọ̀sófinà àti ibùgbé ìtòbìnrin ó awọn àwọn nǹkan yìí àwọn ìpìlẹ̀ kan ní tó jẹ́ pé nínú àwọn tí ìyàwó fẹ́ gbà lọ́dọ̀ ọkọ ni ẹ̀rẹ́ jù alazọ́wì ó ti wá ní fún ọkọ sí ìlú hajj mara ó gbọ́dọ̀ fi sọ pé òun ṣe kí يقولوا الله بارك ولا وصبايك والوالدات يرضعن أولادهن حولين كاملين الله بارك ولا ني àwọn obìnrin àwọn ìyá tí wọ́n bímọ eh الله بارك ولا ni kí wọ́n máa fún ọmọ wọn lọ́yàn حولين كاملين erike aya yìí ó wà ní wa bí ìgbà tó jẹ́ pé sababu ni pé àwọn obìnrin a máa fún máa jẹ́ ìtumọ̀ ìṣáàwì ẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni pé kí wọ́n máa fún ọmọ wọn lọ́yàn àwùlẹ̀ ìdíkà àbílẹ̀ yìí fún ọdún méjì tó pé pérépéré lèmọ́ni àrọ́ọ̀dá ayélu ti mọ̀ rọ̀dọ̀ à fún ẹni tó bá fẹ́ ṣe kí ni ẹni tó bá fẹ́ pé àsìkò ìfọmọlọ́yàn yìí ẹ̀rí pé tó bá jẹ́ kó bá dáa dúró tí òfin lèmọ́ni àrọ́ọ̀dá ayélu ti mọ̀ rọ̀dọ̀ à kò bá di ọ̀ràn yẹn fún gbogbo obìnrin pé ọdún méjì òun náà ní kí ni òun náà ní àyàgbọ̀dọ̀ fọmọlọ́yàn so a. Uh, ọlọ́wọ́ bá àdìkẹ́lá wá là ó ní ìdìmọ́ni àrọ́dá ayù ti mà rọ̀dọ̀ à ẹ tó wá fẹ́ pé ní o ẹ tó kó ti yọ kù nínú ọ̀ràn yẹn báwọn wàhálà ni màwùlúùdì làhú rìsìkò ó nà wà kíkù wà tóbó ni so ẹni tó wá fi mọ fún àlùmàwùlúùdì làhú ayé àgbáwì ó wá di ọ̀ràn yẹn wàhálà ayé wáàjì ẹ ó di ọ̀ràn yẹn lórí kíni lórí ẹni tó fi fún yàrá ìfọ́kọ rẹ̀ kí lọ́ràn yẹn lórí ẹ̀ rìsìkò ó nà jíjẹ mímu wàtòhónà àti tí wọ́n máa wọ̀ sọ́rùn ẹ̀ túláàsì ní lórí ọkọ kí ni ìyàwó rẹ̀ ó wọ̀ sọ́rùn túláàsì ní lórí ẹ̀ kí ni ìyàwó rẹ̀ ó jẹ túláàsì ní àmọ́ òun nílẹ̀ máa rú o pẹ̀lú oníbàámu bí ọba ti sẹ́kẹ̀lì bí ọba ti gbajúmọ̀ níbi àwùjọ tẹ̀yìn bá wà. sòṣèlú òfin jíjẹ mímu yìí kò gbé kíní kàkà lè gbé báyìí ló gbọdọ̀ jẹ ẹ́ tó àwọn àwùjọ kan àwọn bòmí ìgbẹ́lì ẹ bẹ́ẹ̀ bí a ń jẹ indo bí àwọn olùdíje pé wọ́n mọ òkèlè ẹ wọ́n mọ ti jámàlà wọ́n mọ ti jẹ́sẹ̀ mú ẹ àwọn bí indomie bí ewé mọ́ra báyẹn kó làwọn jẹ so ní báyìí pé tí wọ́n jẹ náà ó mọ̀ fún jẹ náà ni so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni tó pé ìkàmí náà ni gbàgbára bá ti wá sí kíni gbàgbára bá ti mọ ni èsì pé ìwà awò pé a ah, ti bí àwọn ìyàwó lágbájá nù ẹ̀ ń fẹ́ ṣe bẹ̀lẹ̀ kan ẹ̀ ten thousand yẹn wọ́n fi ń ṣe bẹ̀jọ̀ ẹ̀hẹ́ tó ní bàgbára wọn ti gíní bàgbára wọn ti mọ́nu tọkọ bàgbára ọkọ tí ẹ̀ bá tó bẹ́ẹ̀ ní màálù yà níwọ̀n bá dáhùn bí àwọn àwọn ọmọ ọkọ ló yẹ èsì tí wọ́n fi bí ipa ọ́. náà wọ́n ní wọlé kọ́ọ̀lì yìí bákan náà ọ̀rọ̀ anábì sọ̀rọ̀ ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala sọ̀rọ̀ al-Qur'an pé ar-rijalu qawwamuna 'ala an-nisaa ọlọ́ọ̀bà àlejòlá ní àwọn ọkùnrin tẹ́ rí òun àwọn ní qawwamun àwọn ní alábòjútó àwọn ní òpómúlérò mú àwọn obìnrin bima فضل الله بعضهم على بعض. wọ́n jẹ́ òkúnlérò látara àwọn nǹkan tó lọ́wọ́ bá àríkẹ́ ọlá fi gbé ọlá fún apá kan lórí apá kan ìtumọ̀ eléyìí pé látara ọlá tó jẹ́ pé ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ṣe fún ọkùnrin naturally ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá kí ọkùnrin ẹ̀ nígbà tí wọ́n bá jẹ́rìí fọ̀rọ̀jù ló ń wọ́n mọ̀rọ̀ àṣàn ẹni tí kùrọ̀ ní yínú tẹ́wá ẹlẹ́rìí tẹ́wá ẹrọ́kùnrin kan àtòbìnrin méjì so eléyìí ọlọ́run bá ní kí ọlá sí ọlá ìfún gbogbo ọkùnrin ni so ìdè ìwọ̀n èsè kí ni kì í ṣe kẹ́sì kì í ṣe nǹkan téèyàn ti ṣẹ́ fún kó tó di pé yóò ṣe kí ni ti fi ọlọ́kùnrin ọlọ́run bá ní kí ọlá ti fi ọlá yẹn ó ti gbé fún yẹn so ọlọ́run bá ní kí ọlá wá ní wábìmọ̀ àǹfààkú mi ní àbúwá àdìyẹ so nǹkan ẹlẹ́ẹ̀kejì tí ọkùnrin yóò fi jẹ́ aláṣẹ tí ó fi jẹ́ alábòjútó tí ó fi jẹ́ òpómúlérò fún ọkùnrin ìyàwó ẹ̀ òun náà ní pé kí ni nǹkan tí ọkùnrin ń ná ẹ ní àbúwá àlejò nínú dúkìá wọn so eléyìí òun náà nìkan tí yàrá ti sẹ́kún ẹ ọkùnrin láti dépò pé ànáwó àfihàn oníjíjẹ eléyìí yóò ti jẹ́ lé e lórí ni tòótú láti ní ọkùnrin tó bá fẹ́ jẹ́ ọkùnrin tí yóò jẹ́ aláṣẹ yóò jẹ́ ẹni tí yóò jẹ́ alábòójútó tòótú láti ọ̀nà tó máa náwó lé ìyàwó ẹ̀ lórí. wàlẹ̀ hadithi àtìtòrí hadithi akil bin muawiya al-kushayri abi tó gbà wọn látọ̀dọ̀ bàbá rẹ̀ ọ̀bí allahu ali qal ọ̀sọ̀ báyìí pé kútu ya rasulallah ó ní mo sọ pé ìrẹ́ àdájú sallallahu alayhi wa sallam ma haqqu zawja kí ni ẹ̀tọ́ tíyàwó ní kí ni wọ̀ tíyàwó ní maqal anáyíwá fún lẹ́sì pé a ń tó tẹ̀lé ma ha ìdá tó àìsí ma tó ní inú wọ̀ tó ní òun náà ní kó máa mú jẹ nígbà tí wọn náà bá ti jẹ a ń tó tẹ̀lé ma ha ìdá tó àìsí máa mú jẹ nígbà tí wọn náà bá jẹ òkè tó bí wọn máa dáadáa jẹ ọmọ <laughs> àwọn ìyàwó máa gbàwẹ́ dé àbí wọn ti lọ lè jẹ kíníkan tó lálàáfíà ta ọwà délé ọwà àdìsọ ìwúlẹ̀ jẹ́ ọjà papọ̀ mọ́ra wọn náà ni dé tó ẹ má lè jẹ àwọn àmọ́ òkú àbájá dá ní ẹ fún ọmọ bó ti lọ lè ẹ lọ́rùn mi kan ó ti lọ lè jẹun yóò ẹ má ilẹ̀ yẹn ni mi bá ṣe pé tí ó ṣe iná pọ̀ náà ni ẹjọ́ jẹ́ tó eléyìí ní kíni òun náà ni ẹ̀tọ́ wà á tẹ̀sùn àhá ìdákàtà yìí kó o ti máa dáṣọ fún ìyàwó rẹ̀ nígbà tí wọ́n náà bá ti dáṣọ tó eléyìí nínú wọ obìnrin ni tó nínú àwọn ọ̀wọ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ láwùjọ wa yìí nílà máa rà so ọ̀pọ̀lọpọ̀ ìwọ̀ yìí àwọn èèyàn ó ti kíni àwọn ẹbí gbé jẹ́gbẹ́ kan ẹ àsìkò tẹ́lẹ̀ tí ó dáṣọ fún ìyàwó rẹ̀ àsìkò tí wà sí kíni àsìkò àti ọdún iléyà ni ẹ̀hẹ́n lọ́wọ́ ọdún àbí wọ́n fẹ́ sóde kan àwọn kẹ́yìn á sàlẹ̀ dáṣọ ẹ́ wọ́n sì ṣe kí ni wọ́n wá sórí tìrìtì ó <laughs> ń ṣe lẹ́gẹ̀ẹ́ ó ti ra jàlábíà lọ́rẹ́ sí kí lọ́la gbogbo ẹ̀ ẹ́ tó ti ní ra fún ìyàwó ẹ̀ tó eléyìí náà nínú àwọn ẹ̀tọ́ ni bẹ́ẹ̀ kí á ti kí ni bẹ́ẹ̀ kí á kí èsì kì í oúnjẹ lásán gbà níbi jẹun oúnjẹ lásán kọ́ wíwọ̀ náà wà lára rẹ̀ wal hadith Jabir wọ́n ní bákan náà nínú hadith Jabir radiyallahu anhu في خطبة رسول الله صلى الله عليه وسلم نبي خطبة النبي صلى الله عليه وسلم وفيه النبي صلى الله عليه وسلم ولهن عليكم رزقهن àwọn obìnrin ní ìwọ̀ lórí ní ìwọ̀ kíni ìwọ̀ kẹfà fún wọn ní jíjẹ mímu rísù wọn wàkìtìwátò hùn náà àti wíwọ̀ wọn bíi màárù pẹ̀lú gígìrì pẹ̀lú bí àwọn bá ti máa ṣe pẹ̀lú rúù pẹ̀lú bí wọ́n máa ṣe níbi tẹ́ bá wà. ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ìwọ̀ ẹ̀fáàbù záwùjá bìlìjìmá ẹ̀ òun náà ní kí a máa ṣe ẹ̀fáàbù záwùjá kí ni túnmọ̀ eléyìí ẹ̀ òun náà ní kí a máa kéyọ̀ ó máa jẹ́ kí kéyọ̀ máa jẹ́ kóbìnrin ó sì ránù ẹ̀ ẹ̀fáàbù yàní kéyọ̀ ó lájọsípọ̀ pẹ̀lú ẹ̀ látara fún bàá máa ṣe kí ni fún bàá máa wò ta ẹ̀ bìlìjìmá ká sọ pẹ̀lú pé ọkọ rẹ̀ gbọ́dọ̀ kan ṣe kí ni kó máa lá àjọṣepọ̀ pẹ̀lú ẹ̀ mọ̀rọ̀ àádọ́lẹ̀ àti ha ọmọ sí àti ha fi nìka so látara pé kí ni látara pé sọ ìwọ rẹ̀ ẹ̀yìn sì ń kọ́ íńtẹ́sì obìnrin fi nìka níbi ìgbéyàwó ètò pé wàá gbéyàwó kalẹ̀ ilé ẹ̀ ọ wà ní òní nìkan kan ṣe pẹ̀lú obìnrin so obìnrin lẹ́tọ̀ọ́ ẹ̀ ti di ẹ̀ lórí ọkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ọkọ náà lẹ́tọ̀ọ́ ti ẹ̀ lórí obìnrin òun náà ló fà ló ń jẹ́ pé ìṣẹ̀rí àwọn ẹ̀kọ́ lè di ẹgbẹ́ òbá ọkùnrin tí ò bá lè lájọṣepọ̀ ọkùnrin tí ò lè ṣe lápèjúwe kó wá lóun ṣe nínú kó wá lóun gbéyàwó ilé nítorí pé kò ní fún obìnrin náà kò ní fún lẹ́tọ̀ọ́ rẹ̀ táyé pé jíjẹ mímu ni kó máa lọ búkà kó máa lọ lera jẹ àbí kó ti máa dáná fúnra rẹ̀ òun kàn lè gómìnà sílé torí pé kó kà máa dáná fún lásán ẹ̀ tó àwọn ẹ̀tọ́ tó wà kún kọ́ tó tẹ̀lé àdámá ni irú àwọn ẹ̀tọ́ yẹn tó fi ara wọn béèrè tó túláàsì òun náà ní kíni òun ọ na ọkọ tó máa ṣe fún ìyàwó ẹ̀ náà wọ̀dá fún àjẹ́ ìpìtìnà nítorí kí ló fà á tá a fi ní kí ọkọ kó máa ṣe kíni kó máa láì pẹ̀lú ìyàwó ẹ̀ láti lè bá ṣe kíni dáfà láti lè bá dí ọmọ tẹ̀lẹ̀ ẹ ọkùnrin tí ìyàwó rẹ̀ bá ọkùnrin tí ìyàwó bá ìyàwó ẹ̀ orú obìnrin ó súnmọ́ ò tẹ̀lẹ̀ sí so látara tó kí ni látara pé ara rẹ̀ ó máa béèrè irú ẹ̀kọ́ yìí ẹ̀yìn gẹ́gẹ́ bí ènìyàn bí alágbára bí tiẹ̀ náà tára bá wọn béèrè sọ́kọ òkun lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹ̀yìn ṣe ìtọ́nù padà wá sí i lọ́sídìí kí ni lọ́sídìí fìdínà tí ó fi wá máa wá ẹ̀kọ́ yẹn káàkiri dípò mi yàtọ̀ sí ọ̀dọ̀ ọkọ rẹ̀ ẹ̀ kò ọlọ́run bá lè sọ lásán náà lọ́wọ́ àti ìfà yìí sẹ́tọ̀ ọ̀hún náà tí àwọn ìyàwó yìí bá ti mára yàtì tí ò sí pé wọ́n ti ń ka àládà kankan ẹ̀ فآتوهن الحيض أمركم الله ẹ̀tọ́ máa ti mára kó níbi haibọ̀ kó níbi ìgbà àlájá wọn ọlọ́ọ̀bà àdìsọ́lá ní ẹlájọsọ̀pọ̀ pẹ̀lú wọn ní ọ̀nà tí ọlọ́ọ̀bà àdìsọ́lá ti kí ni kí ó pa ilá tẹ̀. abúlá àti ọlọ́ọ̀bà àdìsọ́lá náà ní kí ẹkún ti kí ni kó pẹ̀lú ìyàwó rẹ̀. so aya yìí pé lọ́nà tí ọlọ́ọ̀bà àdìsọ́lá ti kí ni kó pa ilá tẹ̀. so àwọn ọ̀nà míì táwọn ẹlòmíì wọ́n máa fi láti rẹ̀ òkú òbá jẹ́rí ọlọ́wọ́ bá àlejò ọlá mu so anabi sallallahu alaihi wasallam anabi ní ẹni tí ọlọ́wọ́ bá àlejò ọlá ti gbé jìnà kíkẹ́ rẹ̀ òun náà níwẹ̀ ní bẹ́ẹ̀ ẹni tí máa ń bá obìnrin lájọṣepọ̀ láti fi ní yàgbé so eléyìí nísìnyí inú àwọn aburú ńláńlá ni tó jẹ́ pé ó wọ́pọ̀ láwọn bòmí káàkiri tó jẹ́ pé kò bá ṣẹlẹ̀ ọlọ́wọ́ bá àlejò ọlá mu naam wọ́kọ̀wé yìí ọlọ́wọ́ bá àlejò fẹ́ẹ̀tù hàrùnàkùn ànàṣìṣò ọlọ́ọ̀bà àlejòlá ní àwọn ìyàwó iṣẹ́ ríhùn wọ́n dà gẹ́gẹ́ bí hàrùsù ni ìyàní bí ọgbà oko ni tí ó pé wọ́n ló ní wọ́n ló ní kápá lórí ẹ̀ fẹ́ẹ̀tù hàrùnàkùn ànàṣìṣò ẹ lè wọ́n ọgbà oko yìí ní gbogbo ìgbà tó bá wù ẹ gbogbo ọ̀nà tó gbogbo àtúntò tó bá wù yìí gbà ọ tó ṣe sí kíni gbà ọ ní ìgbàláyè láti ní àjọṣepọ̀ pẹ̀lú ìyàwó yìí so àyà yìí náà òun náà fẹ́rẹ̀ lẹ̀ fún wa pé ya àjọṣepọ̀ láàrin ọkùnrin àtòmìnrin ta nínú àwọn ẹ̀tọ́ tí obìnrin náà ti nílé tóbìnrin tó mú kàtà sí i ibi ojú bá a máa fi ń wò a máa rò pé ọkùnrin nìkan òun náà ló bù kàtà sí irú nǹkan báyìí obìnrin náà bù kàtà sí wàlẹ̀ fáwọlì yìí sallallahu alaihi wasallam bákan náà nítorí ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì sọ pé wà fi bóde ahadikum sadaqa inú hadith tó díẹ̀ tó jẹ́ pé àwọn kan lọ bá ànábì sallallahu alaihi wasallam pé àwọn olówó wọ́n ti kó ogun ládá lọ ẹ́ àwọn lọ́rọ̀ wọ́n ti kó ogun ládá lẹ̀ tán ọ̀nà wọn náà gbà tán ti kó ládá lẹ̀ tán wọ́n sọ fún àdábì pé wọ́n ń kírun báwa náà ṣe ń kírun wọ́n ń gbà báwa náà ṣe ń gbàwẹ̀ wàyẹ́ta sọ dàkú náà ìfòtú lè agbó àlè mi àwọn tó wá ń ṣe sàárà pẹ̀lú owó wọn tó bá tó tó tún sẹ́kù àwọn tó wọ̀ sí ìtò láti jẹun dépò pé ẹ́ á tún wá ṣe sàárà àwọn àdábì wa náà àlọ́ anábìnrin ṣe é ṣe ẹbọ́lọ̀ náà ti ṣe sẹ́yìn náà mọ̀jú sàárà fún ẹ́ ìtọ́kàn yóò ṣe kíni tí ọkàn yóò lọ́bẹ̀ àmọ́lọ̀ ti ṣe àwọn nǹkan nǹkan bẹ́ẹ̀ náà jẹ́wọ̀n sàárà fún yín anábì abẹ́ ìdíkà nínú ìkúlù tẹ̀sí àmì sọ́dàkọ́ ìwádìí bá ń ṣe sàárà ni

àdẹ́sí sọ̀láwà lè sọ́là ní tó bá ṣe tó bá ṣe nǹkan yẹn lọ́nà kíni lọ́nà ìyàdọ̀ ọ̀nà tí ó sọ àkáàna alẹ́ ìwé àdẹ́sí tí ó gbẹ̀dẹ̀ àti òní gbẹ̀dẹ̀ yàní tó bá jẹ́ pé ìgbádùn tó gbádùn ó wà lọ́lẹ̀ gbádùn yẹn lọ́nà tí ó sọ bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ ó lọ báyà ó lọ sàdúgbò pẹ̀lú ìyàwó pẹ̀lú ọkùnrin ní àbí ó bìnrin náà sàdúgbò pẹ̀lú ọkùnrin ní ànábì wa fi pé ṣé yóò gbàlá yóò gbẹ̀sẹ̀ àbí kò ní gbẹ̀sẹ̀ ó ní yóò gbẹ̀sẹ̀ ànábì tó bá ti ní bẹ́ẹ̀ tó yẹ yóò gbẹ̀sẹ̀ lọ́nà àárọ̀ ajẹ́ pé ṣe kí ni yóò gbà ládàá tó bá ti lọ́nà àgbà tó eléyìí náà túmọ̀ pé nínú wọ kíni nínú wọ obìnrin ni náà ọsùn wọn aṣàrọ̀ kì á kéèyàn máa bá obìnrin lò ní ọ̀nà tó dáa ìbálò tó dáa ọmọ àràmàdá tó há bíi màálù ní àjọṣepọ̀ pẹ̀lú ẹ̀ ní àjọṣepọ̀ bíi màálù so ẹgbẹ́ àwọn kẹ̀rí àwọn dákọ̀ bíi màrún bíi màrún bíi àwọn kankan torí pé àwọn nǹkan yẹn kìí ṣe nǹkan tó dégínì kìí ṣe nǹkan tó ráì tó yẹ pé bá ẹgbẹ́ nìkan àwọn ìlú ìgbẹ́ ní ti báyìí tó yẹ pé bọ́sẹ̀ máa ń ṣe bọ́pọ̀ àti àwọn ṣe máa ń ṣe ẹ̀ ń wọ́n ti bẹ́ẹ̀ lọ́dọ̀ tí wàá bì. tẹ̀bádé àwọn ìlú bòmí ní ti báyìí ọkọ̀ àti àwọn lè máa lọ wọ́n fara wọn lọ́wọ́ ẹ̀ sẹ́yìn bá fara lọ́wọ́ láwùjọ wa nínú ọmọ ògbé ìdè ní. ó mọ̀ wọ́n pé kí ni wàá ṣe àfa alágbájá tó lálàáfíà báyìí àwọn sì afara lọ pẹ̀lú kú òkìní kan ó ti àjọ ń lọ. sòwúrò àwọn tó àwọn ìsìn àwọn mọ̀ wọ́n pé wọ́n ti bẹ́ẹ̀ lọ́dọ̀ tí wa. ẹ níbo mi ni wọ́n ṣe kí ni wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n fara lọ́wọ́ ẹ níbo mi ẹ àti àwọn òjò láwọn mí wọ́n jọ káàkó ni àtọ́mọ́ àti ogun wọn ó kankan lọ ó sì jọba lọ ní àwùjọ mi ìsọ́bá ṣe bẹ́ẹ̀ wọ́n mọ̀ fojú pé òun kó sí kó sí àpò so àwọn nǹkan yẹn ó máa ní ṣe yàtí bó bá ti ṣe kíni bó bá ti rinlẹ̀ bó bá ti gbajúmọ̀ ní àwùjọ tí ẹ̀yin náà bá wà ọlọ́run bá ní kí lọ́sọ̀ pé wà á ṣe òhun náà bí màálù ẹ máa ṣe kíni ẹ máa bá wọn lò pẹ̀lú pẹ̀lú dáadáa ẹ máa bá obìnrin lò pẹ̀lú dáadáa òkú wọn ti wá ní kí máa bá obìnrin lò pẹ̀lú dáadáa ìtumọ̀ ẹ̀ náà ni pé èyí ti pé yẹn máa gbé ìgbé mùsù àtẹ̀kúté ológun àtẹ̀kúté àbíkẹ́ yẹn máa gbé ìgbé ọ̀gá àtọ̀nàtẹ́ àbíkẹ́ yẹn máa gbé ìgbé ológun ti sọ́jà ẹ́ ẹgbẹ́ ẹ̀lú tó wá ti wọlé báyìí dé ògbó ló dákẹ́ ní tí wọ́n ti wọ́n pé wọ́n ti wọlé nù ògbóró àwọn yẹn kì í ṣe ọ̀nà tí wọ́n ní káyọ̀ ó gbà so látara ìbálòpọ̀ dáadáa yìí òun náà ní pé kí ni yóò jẹ yóò ní wà dáadáa síyàwó rẹ̀ yóò máa wà dáadáa pẹ̀lú ìyàwó rẹ̀ ẹlòmíì yóò kàn mí lọ so àmọ́ tó bá délé wọ́n bá ní kí ìyàwó rẹ̀ yóró yin rẹ̀ kò sí ṣe kíni kò sí síwò bẹ́ẹ̀ ni tí ọlọ́run bá lè kí ọlá sáré bí gbé kalẹ̀ fún wa tá a máa fi dá èèyàn mọ̀ kì í sọ̀rọ̀ táwọn èèyàn ń sọ̀ǹtà ẹ̀ dáàbì mọ̀ pé èèyàn gidi lélẹ́ yìí ẹ̀ kì í ṣe táwọn èèyàn bá ń ṣe kíni tó bá sọ nípa rẹ̀ níta torí pé o lè máa ṣe kíni o lè máa fi pamọ́ níta ẹ̀ wọ́n yọ ọ́nà ah àwọn ajọ́kọ̀ ah, rẹ̀ yóò <laughs> ọmọ tó ti rẹ̀ rí òkèrè ní ẹ̀má níta òǹkọ́lẹ̀ yóò fi wò wàbí ìkọlù bí a ó sì gbọdọ̀ jẹ́ tí ó ní rí kú tí ó ní ẹ̀jẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú obìnrin pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi ìṣàtúnṣe nígbà tó bìnrin bá ṣe mìíní tó bìnrin bá ṣe àrùn tó kù díẹ̀ káàtó so oníkùkù yìí òun náà yóò mú ọkùnrin tí ó mú ní àánú obìnrin lójú tí ó mú gbìyànjú láti máa ṣe mìíní láti máa ní àfaradà gbogbo àwọn nǹkan tó bá kù díẹ̀ káàtó ní àwọn alátọ̀bẹ̀yàwó rẹ̀ ẹ̀rí ní ti báyìí ibi èjì bá ti kó ẹ̀ kò sí rí fúkú ẹ̀ aláìsọ̀láwà aláìsọ̀láwà aláìsọ̀láwà ní àríf ẹ̀ pé ẹ̀dẹ̀ tẹ́ rí un láyé fún mi ìṣe ìlà zàdà kò ní wọnú kankan àbí bó tẹ́kí ni kókó ẹwà bá ń fẹ́ wọ́n láyé záwọn ìṣe ìlà kàànà ẹ̀ ti ní yọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀dẹ̀ ẹ̀ ní yọ kó mi kan àbí kókó àdínkù bá ń fẹ́ ṣùgbọ́n àlẹ́ yóò bá sàtúnṣe tí yóò bá kọ̀ Hmm, ó lè jẹ́ tó ti ṣe pẹ̀lú gíní pẹ̀lú àlámọ̀rí ayé náà ti rìn pẹ̀lú gíní pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyí ṣe ìkọ́rẹ́ṣàn nígbà tí ẹrú ẹ̀ nígbà tó gàba ti gíní tí wọ́n kọ̀rẹ́ṣì ẹrú ẹ̀ bọ́yà lómi ti ní blára tí ó fi kọ̀rẹ́ṣì ìyàwó rẹ̀ lé <laughs> ó lè fi tó fi blára tí wọ́n á ti ọ́ ṣùgbọ́n ó wà sí ọwọ́ rẹ̀ sókè ó sì máa ṣe gíní ó sì máa ṣèyàwó rẹ̀ kò ní àwọn nǹkan burú jáì jẹ́ pé nígbà tíyàwó bàtẹ́ fi wà ní lọ́kọ́láyà ní kọ́kálùkù máa sọ ẹ̀ o mọ̀ ní sọ pé náà bíjà ni pé tó wá ti dé kújẹ́ ká sọ́wọ́ bá jẹ gbá o nítorí obìnrin náà bá sọ wá fún pé àbíjà rẹ̀ pé ẹ̀ nature ti mi bá ti báyà wí lọ́la kọ́kọ́ bá bá ìrẹ́ rẹ̀ kejì ó bá gbọ́ àyà ló kún o obìnrin ó sì máa wọ́n jẹ́jẹ́ bí àyà níjọ wọ́n ti ẹ̀sìn tàbí bẹ́ẹ̀ gan ẹ̀ níjọ wọ́n ti tàbí bẹ́ẹ̀ gan lé wa tó fi wá kúyà ẹ̀ rí i pé kọ́lá nítorí ìyàwó gan ànábì ti sọ́rí ju obìnrin kan kọ́kọ́ fi ọkùnrin kan ẹ nínú àwọn sàhábà ẹ alábìnrin láyọ̀ dọ́wọ́ akọ́ àná àti kìkì ẹ àbújá àbí alábìnrin máa fẹ́ àbújá mu kọ́lọ́ bá alábì ní o pé alábì dákun àwọn méjì kan bá mi sọ̀rọ̀ ẹ Muawiya àti àbújá alábì sì torí àwọn nǹkan kan tó jẹ́ gbòógì ní gómìnà níbi tó bùkátà sí alábì máa fẹ́ tó sábà àmì méjì kí alákọ̀ọ́kọ́ òun náà ní jíjẹ mímu owó ẹ alábì ní kò sí olówó lọ́wọ́ máa fẹ́

so eléyìí ti irú àwọn ìjọba yìí ti wá pọ̀ lọ́rọ̀ lára ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tí ó fẹ́ fẹ́yàwó ẹ́ lábáwá bí wọlé rè nípa lágbájá ẹ ẹlákùnrin gbọ́dá kíní kan ní ọ̀hán ní ọkọ̀ a kò jíjẹ mímu rọrùn fún o ẹ so ẹlòmíì yóò rò fún òun ti kíni yóò rò fún òun ti bàjẹ́ nù yéé ti dé bàjẹ́ ẹ irú rẹ̀ irú rẹ̀ tẹ̀lẹ̀ sí ẹnìkan tó jẹ́ pé ó padà líìdì tí wọ́n padà kọra wọn lẹ̀ ní nígbà tí wọ́n lọ lè béèrè nípa ọkùnrin yìí nínú ọ̀sán fún náà nígbà àárín dáadáa ní nígbà tó padà wáyá tí wà láwá yóò ìyàwó ìmọ̀ ẹ wọ́n wá ọkùnrin ọ̀rẹ́ rẹ̀ padà wá ń sọ pé àwọn àti ṣe sọ ń gbà ó lóun rò pé ó change ẹ dákun ó sì jó ọrịa tó jẹ́ pé tóbìnrin bá ti wọ̀ kò lè jáde bó ṣe wọ̀ ma tóbìnrin bá ti wọ̀ nínú káà láíláí kò ní ṣe gíní kò ní jáde bó ṣe wọ̀ ma ó bímọ o kò bímọ o kò ní jáde bó ṣe wọ̀ ma tó pé ẹ̀sìn ra yín pẹ̀lú ẹ̀ ẹ̀sìn láti sọ pẹ̀lú ara yín kọ́là mọ̀ wáyé láàrin yẹn nígbà tí ó bá tún lọ́kọ mi yóò wà nínú àkọọ́lẹ̀ pé ẹ̀ mọ̀tọ́ lákọ̀ ni tòtò máa gbé mọ̀tọ́ lákọ̀ kalẹ̀ ẹ̀ àti gíní àti bíkírù ẹ wọ́n gbé àbẹ́jì kalẹ̀ sẹ́jì ara wọn tó bá ní kéèyàn mú kan ẹ̀rì kéèyàn wò pé ah, ẹjẹ́ mú tuntun yìí ẹjẹ́ mú tuntun yìí so látara bẹ́ẹ̀ náà ló fà tó jẹ́ pé a gbọ́dọ̀ sàbò sí tóbìnrin nígbà tóbìnrin bá ń wádìí nípa ọkùnrin so gẹ́gẹ́ náà ni a gbọ́dọ̀ sàbò sí ọkùnrin nígbà tó náà bá wádìí nípa obìnrin bẹ́ẹ̀ yàwó bẹ́ẹ̀ lẹ́sẹ̀ bẹ́ẹ̀ sáré bẹ́ẹ̀ gbogbo àwọn so tó bá wá tàá ah, débi inú ni àwọn ah, sùúrù lè ní àbọ́làgbòdé ah, tán sí sùúrù tọ́ ẹ obìnrin yìí tó fẹ́fẹ́ yìí tó ọkọ́ ti lórí ọkọ̀ kan ní àwọn gbogbo ẹ̀nà lòun náà máa tó ọmọ tó lè kó bẹ́ẹ̀ tó ọkọ́ náà yọ ọkọ rẹ̀ ní ẹ̀fọ́ àwọn ìyá mi náà ẹ̀fọ́ kùnrin tó bá ti yóò bẹ́ẹ̀ ẹ̀fọ́ àwọn ìyá mi náà wọ́n mọ́ dẹ́ àdàdẹ́ gan kí ẹ̀mọ́ pẹ́ wọn já sí àfíà sí wọn ọ̀dà yóò lórí torípò ṣe kí ni torípò yóò bẹ́ẹ̀ ọwọ́ àgbẹ̀kíní ọwọ́ àgbẹ̀délé irú àwọn obìnrin bẹ́ẹ̀ bá ti wọ́n bá ti wádìí nípa àwọn báwọn bá ti ní báyìí lórí báyìí lórí so nínú àwọn nǹkan tó lè mọ́ fún yàn fẹ́ obìnrin gan náà ẹ̀ ń tí ẹnu bá ti kíni wọ́n wá jẹ́ pé obìnrin yóò di ojú tì obìnrin yóò ti kíni yóò lápalẹ̀ yóò lọ́wọ́ lára náà peter ti lọ òun náà ni pé pẹ̀kúnú hasan al-kuli yàrá kọ́kọ́ jẹ́ oníwà dáadáa máa zọ̀ jẹ́ kìí àròbí ah, kan bí ha ó ti jẹ́ yóò máa tẹ̀lé yóò máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ́ọ́dì rán aláàmà yẹ sùn mí ni ha tí ó wàá jẹ́ tí ó tún máa ṣe sùúrù lórí gbogbo nǹkan tó wá wá látọ̀dọ̀ sí rẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa ń jì síbi irú àwọn nǹkan yìí tó jẹ́ bí àfẹ́sọ́lọ́ ọba àti ìjọba sáà ní gbogbo ẹ́ a ti gbàgbé ìpìlẹ̀ obìnrin a ti gbàgbé gbogbo àwọn wá àti dáadáa ti fún wa nípa obìnrin àfẹ́sọ́ ọba ní fẹ́yàwó ló kù tẹ́yìn bá ti fẹ́ fẹ́yàwó ẹ̀ ìyàwó obìnrin nìkan bọ́ ló

ó tẹ̀lẹ̀ jẹ́ àìlúmìnà bí sọ́ọ̀lì ọdí aláhú àbí nígbà tó wà ti fátímà nígbà tí ó lédè àyédè ìdí òbí wájú òkúnulé ọkùnrin ní látara àìkẹ́kọ̀ọ́ gan tí ẹ tó fẹ́yàwó ọkùnrin mi tó wà tí àwọ̀rẹ́ bá wá ní àwọn olówó náà wájú òkúnjọ àbúra wọn tó wájú àfúléjì olóòfúléjì tó wá padà wá yá ẹ́ tọ́kùnrin àtòbìnrin bá ti ń búra wọn tóbi yóò padà dùn yà nígbóbìnrin lẹ́fẹ̀ẹ́ ó lẹ́fẹ̀ẹ́ kéèkú ó bá wá dùn yóò àwọn òfin èmi ló bá yíwá yóò bá bẹ́ẹ̀ wulẹ̀ yóò bá dìjà tòtóbìnrin bá ti ń ti pé ọ̀sẹ̀ kí nìkan tó bá ti rí kó fún ọlé ìsìnkà báyìí ẹ́ ya mú àmújàràbíà rẹ kò sí wọjàràbíà kò sí jáde lọ ẹ́ bọ́ọ̀lọ̀ jòkóbì kan ní bọ́ọ̀lọ̀ sùn ó sì máa lè ṣe láwọ́dún kò rárí bí kàrí nígbà wá yá ó ṣe kiri ó padà wọlé ó padà wá wọlé wá sọ wá sí so ọ̀nà tí èèyàn máa ń gbà tí èèyàn fi ṣe kiri tí èèyàn fi lóbìnrin lónú ẹ́ dára ní ìṣẹ́nu dáhùn sáré àti nígbà máa ń ṣe nígbà tó fi bá ti gbèsè rẹ̀ dé wọ́n ó ti gbà òun náà ló fà táwọn Yorùbá fi máa sọ pé obìnrin jẹ́ rí wọn aláwòkú lóbìnrin ẹ̀yìn ibi tí ìdáwò àwọn bí wà áwò pé wọ́n wà bínú pé aláwòkú wó ẹ̀yìn ó wá ní mẹ́ta kìíní tẹ́lẹ̀ ní rárá ẹ̀yìn ibi táwọn òbí rẹ̀ rí yanjú dénú àwọn agbèwádọ̀ tẹ́ náà pé wọ́n náà máa ṣe máa yanjú yòókù so sùúrù ló máa ń ṣe kíní sùúrù ló àwọn ìyẹnjú rẹ̀ gẹ́gbà àwọn ìyẹn náà ti ń ṣe fi kíní ó ṣe fi sùúrù yẹn rẹ̀ pọ̀ ìdí ìmọ̀ àwọn wò láàárọ̀ obìnrin máa ìjọ bí ọtí náà nù àárín àwọn ẹbí rẹ̀ ló wà ohun tó yẹ fóun wà bí kan ìjọ bí ohun tí ó wá ó kàn change of environment gálẹ̀ dá kàmílẹ̀ rẹ̀ lómi ó kàn change environment jẹ́ ti bí so jẹ́mi lè wúrọ̀ àwọn nǹkan yóò máa ṣe kíni yóò máa ní ìhun ṣe pẹ̀lú bí ó ti wà ẹ́ lọ́dọ̀ tí wọ́n náà máa paná sùn ni ẹ́ nígbà tí wọ́n dé ẹ̀ máa tan nálẹ̀ ni gbogbo yìí náà yóò kọ́kọ́ rí bákan bóyá lọ́dọ̀ tí wọ́n nísìnyí ti fi aago mẹ́fà ẹ́ wọ́n ti ṣe kí ni wọ́n ti jẹun alẹ́ wọ́n kárí kùtù kárí gbà tó dọ́dọ̀ jẹ wọ́n tó gbà á ah, aago mẹ́fà bò ẹ̀bí òtún máa pààyàn lóòrùn aago mẹ́fà àwọn ọmọ jẹun tó kúrò àwọn nǹkan wọn yóò ṣe kí ni àwọn nǹkan eré ìdírísì ẹ́ yóò máa change yóò máa change síra wọn ẹ̀ ó lè jẹ́ kó wọn lè mọ́ka fún kọ́kàn ya fún omi tó bá wà ọkọ̀ máa wò pé irú bàjẹ́ òye lè àbí nígbà tó jẹ́ jẹ́ pé kò yẹ kó bìnrin máa ya fún gà yóò wà tó yóò wà tó yóò wà dá wà lálẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tí ọkùnrin gbọ́dọ̀ sí kíni ọkùnrin gbọ́dọ̀ ní sùúrù tí ó pọ̀ wọ́n sì náà lè wọ́n níbi ha kéèyàn sì máa ní èrò dáadáa sóbìrì ọkọ oyè kó máa gbọ́dọ̀ máa òun náà ni pé tí kìíní kan bá kù díẹ̀ káàkiri látọ̀rọ̀ rẹ̀ ní lọ́kàn pé àpòyó ah, ṣe ní tẹ́kìrì ẹ́ tó bá lọ nìkan tó bá kù díẹ̀ tó bá pẹ́ kó tó dé ní lọ́kàn tó bẹ́ẹ̀ kó ti tẹ̀lé mọ́tò ní ẹ́ tó bá ti kú ní gbogbo ààrẹ skills yẹn tí wá ti kó tó dé tó bá wá dé tó bá sàlàyé pé àwọn èso onímọ́tò ni ó ti gba alẹ̀ tẹ́lẹ̀ àmọ́ wọn tó ti ní lọ́kàn pé ń wọlé bọ̀ ẹ́ tó

so èèyàn máa ní húsùn zọ́ọ̀nù tí yàn so pàpà jùlọ láàrin lọ́kọ̀láyà àìní húsùn zọ́ọ̀nù nínú àwọn nǹkan tí máa ń fa gíní tí máa ń fa ìtúká láàrin ọkọ àti ìyàwó ni láàrin lómi ní ń bọ̀ látàárọ̀ abólọ́bí kan ni abólọ́lé ọkùnrin kan ni abóse gíní ni gbogbo ẹni tìrìtì àti ṣèkánù mọ̀gbé wa mẹ́rin anábì sallallahu alaihi wasallam anábì ní khairukum anábì lẹ́ni tó lóore nínú yín ẹni tó dáa nínú ahlihi òun náà lẹ́ni tó ó dá ara ilé ẹ̀ anábì ló lórí ẹwọ́n tá anábì fi wọ́n anábì sọ̀rọ̀ nítorí pé ó ń kálukú ẹ yóò tún rẹ̀ sí ń ta kò ní fẹ́ bàjẹ́ ń ta ní sùúrù ju nǹkan mi lọ́ta ẹ ó ní sùúrù sí nǹkan báyìí ni á ó ní sùúrù nù ìyàwó rẹ̀ máa mú pé ó wo <laughs> ta ló sùúrù ẹ wá ẹ so ẹ tí ti tí ò bá ti lóore lé lọ́dọ̀ ìyàwó ẹ lọ́dọ̀ ìyàwó fún ẹ̀já máa tó mi bá ti sọ fún yàn pé ẹ̀já máa dé máa lórí ọkọ rẹ̀ kí ẹ̀ máa fi wàhálà so eléyìí lànà sọlá wàlẹ̀ sọlá ń gbé kalẹ̀ fún wa ẹ̀jẹ̀ yẹn máa fi má ẹ̀yàn rí ni ẹ̀ tó gbé tó o bá ń ṣe dáadáa pẹ̀lú ìyàwó rẹ̀ lé ẹ̀ ó túmọ̀ pé kí ni ó túmọ̀ pé òun ti dáadáa yẹn tọkàntọkàn torí tọlọ́run àmọ́ dáadáa tó bá ń ṣe ń ta nísìnyí ó lè máa ṣe nítorí káwọn bá fi ọlé yàn rí ó lè máa ṣe nítorí pé so gbogbo ẹni bá ti ṣe dáadáa ẹ̀ tí ìyàwó lé rẹ̀ tó wọ́n á wò pé à ẹ̀sì ṣe ìjọba ìfáwọn kọ́lẹ̀ lómi ń bẹ jẹ́lómi ṣe kiri dé ní tó jọ́nà ẹ̀ lórí rẹ̀ ní iye múlé yóò sì máa lè ṣe sàárà fáwọn yàtà ìyàwó rẹ̀ sì ní bùkátà sí yóò sì máa gbé àwọn nǹkan láwọn oúnjẹ jíjẹ ẹni tó ń jọ kan ẹ̀ ó ní á olóhùn sí nǹkan ọ̀sìn kan olóhùn sí tọ́kì wọ́n á ní tọ́kì wọn tó bá tóbi dáadáa pé òun fẹ́ gbé fọ́gà nǹkan àyè

àlàájùlù bẹ́ẹ̀nà nìta ìhí fílìmà bí ti wọ̀n náà papọ̀ téèyàn máa ṣe dọ́gba dọ́gba láàrin àwọn ìyàwó ẹ̀ so eléyìí túmọ̀ pé téèyàn bá ti níyàwó méjì tó ní jẹ ọ̀kan lọ tó ní méjì àbò ní mẹ́ta àbò ní mẹ́rin ẹ kó o máa ṣe déédéé láàrin wọn fìlìmà papọ̀ fílìmà bí níbi oorun sísùn ó máa ṣe déédéé láàrin wọn ẹ níbi ànáfàkọ́ níbi níná jíjẹ mímu wọn ẹ ó máa ṣe déédéé láàrin wọn so àbíyàn ti wá ṣe dédé láàrin obìnrin ẹ̀ ń pèlè mọ̀bí àdédé òun tíṣẹ̀rí àsọ fún apá dédé kìí ṣe dọ́gbadọ́gba ẹ̀ ìyàtọ̀ wà láàrin dédé àti gíní àti dọ́gbadọ́gba ìṣọ́jẹ́ bí lọ́dọ̀ àwọn olóyìnbó wọ́n ti níyàtọ̀ láàrin kíná korúkọ rẹ̀ ẹ̀ tó níyàtọ̀ wà láàrin equality àti equity àbí so dédé yàtọ̀ sí dọ́gbadọ́gba dédé òun náà ni pé ìyàwó ẹ̀ nígbà tó wọ́n bá rán Eh, ọ̀pá mẹ́ta náà ni wọ́n tó àmọ́ ìyálé ọlọ́run ṣe gíní ọlọ́run ṣe níwò ń parí òun <laughs> ṣe níwò ń parí yàtọ̀ bá pọ̀ ọ̀pá mẹ́fà kò ní tó lọ́wọ́ ní á dédé láàrin ọ̀pá mẹ́fà tí ẹni ọ̀pá mẹ́fà tí ẹ náà ni so eléyìí ti dọ́gba dọ́gba kéṣe dédé kéṣe dédé so àbí ìyálé ní ìdíjọ́ ti wà ń lé ti pẹ́ ẹ́ ó ti bímọ bí mẹ́ta mẹ́rin ẹ́ nígbà tó wá di pé ìyálé wọlé ìyàwó wọlé bẹ́ẹ̀ ò bí jọmọ kọlà tó tẹ̀ sí bímọ rárá nígbà wá jẹ́jẹ́ wá tọ́ àkúrá ìsìn ẹ̀sà sí méjì ẹ̀yẹ́ gbé kan ẹ̀yẹ́ gbé kan èyàn mélòó ní ó jẹlé èyàn mélòó ní ó jẹlé tó ilé o ẹ́n dọ́gbandọ́gba ló ń ṣe ohun tẹ̀yà òsì níka sí gíní kò níka sí bẹ́ẹ̀ so tí ó máa jẹ́ dédé òun náà ní ìbámu pẹ̀lú nǹkan tí oníkàlùkù bá ti gíní oníkàlùkù bá ti kàtà sí tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní máa wà lọ́gbẹ́ mọ̀ déédé láàrin àwọn ọmọ rẹ̀ yunifásitì ní tìǹbá ẹ̀yẹn ọmọ rẹ̀ ti lọ àríkímọ̀ wọ́n sọ tó rà kíní fifty kíní ka thousand èyí tí òsì olówà ní kíná púpọ̀ rẹ̀ ní primary school ẹ̀yẹn àwọn sọ bí ta kíní ka thousand tó wá sọ pé àwọ̀ ah, ẹ̀ tó mọ̀ sí déédé tó àmọ́ lọ wà lọ́dẹ fún ọdún náà kíní ka thousand ní primary school ẹ̀ so irú àwọn eléyìí ní sí àwọn tó yẹ ká kíyèsí nípa tó ní ti pẹ̀lú déédé àti dọ́gbàdọ́gbà Naam, liman kana kana lahu akthar min zawja, ìyẹn wà fún ẹni tó bá ní ìyàwó ẹyẹ kan lọ wọ́n ní ọlọ́ọ̀bá àríkẹ́lá sọ fún apé ìbẹ̀yìn ẹ̀kùn aláàdáàjìlú sọ̀wàhìdà tó wájẹ́ pé ẹ bá ní payà pé ẹ̀mí lè ṣe dédé ẹ̀mí lè ṣe dédé láàrin obìnrin lè ṣe dédé ẹlòmí lọ ẹlòmí ò láàrin àwọn ọmọ gan ẹlòmí wíìkì láti jẹ́ gíní á báyìí jẹ́ kórí báyìí jẹ́ kórí ẹlòmí wíìkì débẹ̀ torí ẹni tó bá wíkì dé báwọn nísìnyí tó wá wò pé á ah, òun lòún ṣe dájọ́ ògbé méjì so irú eléyìí yóò ṣe nílé ní problem ọlọ́run sọ pé bàyìn kristu tẹ́ ẹ bá ń páyà ó túnbọ̀ pé yẹn náà máa ń mọ̀ fúnra rẹ̀ ọlọ́run fi ní bàyìn kristu tẹ́ ẹ bá ń páyà àdàtà àdìrú bẹ́ẹ̀ nílé ṣe déédéé sọ́wọ́ àṣìjà ọlọ́run bá dìkọ́ ládẹ́ ṣe kíni nínú àwọn almuwahidi ẹdúlórí ẹ̀kọ́ kan kèésowó wàláì kèésowó kèése àlàáfíà ara kèése pé mo jẹ́ kíní kan so nítorí pé agbúrú wà ń bẹ̀ pípọ̀ wà lẹ́yọ kan dáadáa wà ń bẹ̀ fọ́jú kó ṣe kíní lọ kó wá kó méjì lọ kó mọ́ àti dédé kó wá jọ́ àlìkìámà kó wá jìdẹ̀gbẹ́ wọ̀ tó gbé àníbi sallallahu alaihi wasallam ní ìwọ tó bá kó yàwó méjì sílé tó wá fi sọ́dọ̀ ẹnìkan lọ tó gbé tó wá jẹ́ so kí lẹ́yìn wà gbẹ̀tẹ̀ sí lórí nǹkan sí agbára rẹ̀ sí agbára rẹ̀ ká na'am látọ̀dọ̀ Anas ibn Malik Anas ibn Malik radiyallahu anhu ó ní Ànábì sallallahu alaihi wasallam ó ní kana li Nabi sallallahu alaihi wasallam ní sọ̀rọ̀ nítorí ó ní Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní obìnrin mẹ́sàn-án fàkánà idha qasama bainahunna ẹ́ àwọn nígbà Ànábì sallallahu alaihi ànábì tó wá wá ànábì tó bá pín ohun láàrin wọn la yantahi ila al-mar'ati al-ula illa fi jid so ànábì sallallahu alaihi wasallam ó ní kò ní parí yàndé onítọ́lọ̀ obìnrin ẹ́ obìnrin ẹlẹ́ẹ̀kẹ́ ló ẹlẹ́ẹ̀kẹ́ alákọ̀ọ́kọ́ padà má àti tó bá

á kàrọ ọkùnrin bẹ́ẹ̀ fún ọkùnrin tí ì ṣe ọkùnrin dáadáa tí ó sì fún ọkọ ìyàwó rẹ̀ lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹ̀wà rí wa ni ọkọ ní tó ní afẹ́ gbà tó gbogbo náà wọ́n jọ lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ ara wọn àti yìí ha alẹ́ yìí wọ́n ní tọkùnrin bẹ́ẹ̀ gbà títí ẹ tọkùnrin tóbi o ẹ ọkùnrin náà tóbi tẹ́lẹ̀ ìwọ ọkùnrin tọkùnrin ó ojú ìdí àwọn gbà lọ nítorí pé ọlọ́wọ́ bá lẹ́tọ́lá sọ fún Al-Qur'ani pé wàlí rí jáde alẹ́ yìí lẹ́ dárọ̀já ibi ọkùnrin jẹ́ àwọn ọkùnrin jẹ́ rí wọn àwọn tún ní dárájà ẹ̀ wọ́n tún ní ipò tó tún ga lórí kíni tó ga tó tó bìnrin lọ tó lè láti bẹ̀yí pé kíni pé a jẹ́ pé ipò tá a ní tó ga jù wọ́n lọ lórí wọn a gbọ́dọ̀ sí kíni a gbọ́dọ̀ tún ní ìwọ̀ tí ó pọ̀ lórí wọn jù wọn lọ anabi sallallahu alaihi wasallam anabi sọ nínú hadithu rẹ̀ pé law kuntu amiran ahadan an yasjuda arábìnrin tí ń bá pa ẹnìkan láti kó máa ferí balẹ̀ fẹ́nìkan ni yàmì nínú gbogbo ẹ̀dá pátápátá tí ń bá wá gbogbo kẹ́nìkan máa ferí balẹ̀ fẹ́nìkan arábìnrin la amartul mar'ata an tasjuda li zawjiha arábìnrin obìnrin ní ìbápa láti tí kó máa ferí balẹ̀ fọ́kọ rẹ̀ ẹ wala tu'addi al-mar'atu haqqa zawji haqqa Allahi azza wa jal alayha kullah wọ́n ní alẹ́sọ̀lá àwàlẹ́sọ̀lá wá òrọ̀rùn obìnrin kó wá ní òun ti pé ìwọ ọlọ́run sẹ́yẹ́yá hátà tó wá di á afọ̀zá òjì ha ha kùlàhà títí tí ó gbogbo ọkọ rẹ̀ tó ó túnmọ̀ pé tóbìnrin ò bá ọkọ rẹ̀ nísìn ní wa àtọ́lọ́hun ṣe kíni wa wa so ni ìwọ ọlọ́wọ́ bá ọkùnrin àti obìnrin ọjọ́ déédé ẹ́ kò sí bọ́ bá ti dé fún mi òun náà ló gbà bọ́kọ bá sọ kan yóò sọ méjì kò sí wọ̀ ẹ́ jíjẹ mímu gan nígbà míì ẹ́ tó bá wo obìnrin òun náà ló sì gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tí gíní tó tako kí ni àwọn ẹ̀tọ́ tọkùnrin ní náà nínú àwọn ẹ̀tọ́ yìí òun náà làwọn ìdí ń bọ̀ wáyé ewu tó tẹ́lẹ̀ yìí wọ́n á dáná ṣe àdé sẹ́yìn ọmọ sọ àdírí ọkọ yẹn ẹ́ sẹ́yìn ó sọ àdírí ọkọ wà á dẹ́nu iṣẹ́ ìdí tẹ́ o ti bá máa mú àkiri rẹ̀ káàkiri àhàdé ní sẹ́nìkan ẹ ọkọ̀ rẹ̀ lédè wà tí ò dáa gẹ̀ ṣé ìwà tí ò dáa ń sìn sáà ṣe ń kọ̀rọ̀ nínú lẹ́nu ẹ ó sì máa ṣe wá àti fún un kéde kó wà á lọ lè ṣe kí ni ẹ ó wà á lọ lè ṣe wá ẹ̀ sàrà àti gbá bàbá ìfẹ́lọ́wọ́ rẹ̀ bàbá ìfẹ́lọ́wọ́ rẹ̀ bàbá ìfẹ́lọ́wọ́ rẹ̀ nítorí pé alẹ́sọ̀láwà alẹ́sọ̀lá ó ní kó lè ọmọ tí mo ààfà alábìí gbogbo àwọn àlúgbẹ̀mí pátápátá àdọ́lọ́wọ́ sàfúríjì fún òwe tó bá lẹ́sẹ̀ ilẹ̀ alùmọ́jà àhìrí àyàfi àwọn tó máa ń ṣe kíni àwọn tó máa ń ṣe ẹ̀ṣẹ̀ ní gbangba tó láyà láyà tó wá bọ́ta ní wá ń ṣe kíni ní wá ń ṣe ẹ̀ṣẹ̀ ní gbangba so bọ̀ ẹni tí ṣe ń kọ̀rọ̀ yẹ pé ẹ ẹ̀rọ náà ló bá dé tí ní ṣe ní kọ̀rọ̀ yóò láyà dídá pé so kò lẹ́tọ̀ọ́ kí àwọn máa wá ṣe kíni ó ẹ́ àwọn náà ni àwọn tó máa ń gbọ́ àwọn tó máa tẹ̀lé àti ọlọ́ọ̀bà àríkẹ́ọlá ẹ́ hafidhatun lil ghaib kí wọ́n sì máa sọ ìyàní ìkọ̀kọ̀ ìmá hafidhallah pẹ̀lú ìkọ̀tọ́lọ́ọ̀bà àríkẹ́ọlá ti kíni ìkọ̀kọ̀tọ́lọ́ọ̀bà àríkẹ́ọlá ti sọ àwọn náà máa ti kíni wọ́n sì máa sọ yàní nǹkan kọ̀kọ́ ní àti tí máa bẹ láàrin ọkọ àtìyàwó ẹlẹ́bí tí a bá dé láàrin ọkọ àtìyàwó nìsí gbogbo àti ọkọ rẹ̀ ẹ́ òun náà ni wọ́n máa ṣe òun náà ni wọ́n sọ fáwọn ọ̀rẹ́ gbogbo àwọn ọ̀sán tó ti mójú kó mẹ́ tíjà bá wá ju yín ẹ́ yóò máa wá sí kí ni yóò máa wá sọ fáwọn ẹ̀ka kiri ẹ̀ wọ́n ní ọ̀kan nínú àwọn ẹni tó wájú tó ti kọjá lọ nínú àwọn sálà wọ́n ní ìjà ń bẹ láàrin wọn àti ìyàwó ẹ̀ wọn lágbára débi pé ìyàwó rẹ̀ sí wá sọ rẹ̀ ó wá wà láti ṣe ìjà lọ́wọ́ àwọn ń bèèrè pé nígbà tó wá parí sáwárí ọ̀dá lọ́pàá jẹ́ àdúgbò bẹ̀ sáré tí ó ẹ ọ̀dá wá sọ tó dé báyìí pa ọlọ́wọ̀n ní sọ náà nítorí pé yóò tún ṣe kíni owó tún ṣe bí bá rẹ̀ so látara bẹ́ẹ̀ ó ṣe kíni títà tó parí wọ̀ láwùjọ táwa wà nísìnyí tọkùnrin àti ní bá kọra wọn lẹ́yìn wọ́n wà bẹ́ẹ̀ sí máa ṣe kíni wọ́n bẹ̀rẹ̀ sí máa rora wọn káàkiri wọ́n bẹ̀rẹ̀ sí máa bara wọn jẹ́ káàkiri ah láti jẹ́ tí mo ti wọ láti dé wà báyìí tí mo ti wọlé báyìí ó sì lo ó sì lo dé ya ten <laughs> so àti dé wà lórí tẹ̀lé fún wa gbọ́

ọkùnrin obìnrin ó gbọ́dọ̀ jura rẹ̀ lẹ̀ ẹ́ kó make ara àbílẹ̀bù fún ọkọ rẹ̀ nígbàtí ọkọ rẹ̀ bá ṣe ní tọkọ rẹ̀ bá jẹ́ lájọsípọ̀ pẹ̀lú ẹ̀ rẹ̀ bá pè sórí òun náà ní kí ṣe kí ni ó ní kó jẹ́ rẹ̀ kó dà máa ní ṣàlẹ̀ tí ò bá ti sí nǹkan kan tó bá àbù ẹ́ torí pé obìnrin tí obìnrin lọ yàtọ̀ pẹ̀lú ọkọ rẹ̀ bá ń ṣe haidọ̀ lọ́wọ́ lápòjú ẹnìtì àbí ń ṣe gíní ẹ̀jẹ̀ bímọ ẹ̀jẹ̀ nìbáàlì àbí kò jẹ́ kó rẹ̀ ẹ́ ó rẹ̀ kó mọ́ lálàáfíà tó yí eléyìí inú àwọn orísì tí obìnrin lè nílé anábì sallallahu alaihi wasallam anábì sọ́nà hadith rẹ̀ pé ìdàjá ar-rajulu imra'atahu ila firashihi arábìnrin tí ọkùnrin bá pè ìyàwó ẹ̀ tọkọ bá pè ìyàwó ẹ̀ láti pé ó fẹ́ lájọsọ pẹ̀lú ẹ̀ ó pè sórí ibùsùn fàábàt àǹtẹ̀jì obìnrin ẹwà kọ̀kọ̀ wá obìnrin ẹwà kọ̀kọ̀ dá lóhùn bàbá àtàgàdìbára alẹ́ ìhà ọkọ wá sùn pẹ̀lú bínú ẹ ìyàwó rẹ̀ kọ̀ jálẹ̀ kò dá lóhùn ọkọ yìí wá sùn pẹ̀lú bínú ẹ anábì ní láàánẹ́sì hàlìmọ́lẹ̀ àdìkà àtàtúnṣe ọ̀rọ̀ lálẹ́ alẹ́ yìí anábì ní láàánẹ́sì hàlìmọ́lẹ̀ àdìkà àwọn mọ̀láìkà yóò máa sọ lórí obìnrin yẹn láti àtúnṣe àti tí ó fi jí làárọ̀ ẹwọ̀ kọba ẹwọ̀ ó ti lágbára tó tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin yẹn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò kápé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ká rẹ̀ wúgbẹ́ mi mo nira mi ẹ̀ tó bá wù mí mo lè sọ́ra mi tó bá wù mí mo sọ́ra mi so àwọn tí wọ́n máa ń nira wọn àwọn náà lóbìnrin tó bá jẹ́ obìnrin aṣẹ́wó ẹ̀ tí ò sí áfídù nìka ìyọ́tọ̀kọ̀ rẹ̀ ti ní áfídù nìka ó ti gbà kọ́kọ́rọ́ òun ló ní ọba so ìgbàkígbà tó bá wá ní ohun láti lájọsọ pẹ̀lú rẹ̀ tó láti òun náà kò bíra rẹ̀ kalẹ̀ fún so ẹwọ àdíjà tàbí sallallahu alaihi wasallam àrẹ́bì ní ọkọ bá sùn pẹ̀lú ìbínú látara pé ìyàwó rẹ̀ kọ̀ jálẹ̀ òjò lájọsọ pẹ̀lú so àrẹ́bì ní màláìka àwọn màláìka àwọn máa ṣekere wọn máa ṣe pèlè irú obìnrin bẹ́ẹ̀ ẹlẹ́kẹ̀rin alifásọ́tò alábẹ́yì kí obìnrin nínú àwọn ẹ̀tọ́ tọkùnrin ní òun náà ní kóbìnrin ó sọ́lé ẹ̀ obìnrin gbọ́dọ̀ báyà mójútó ilé wà máa gbọ́dọ̀ sí léyìn básúbású ẹ́ wà máa lè yí ó sì gbọ́dọ̀ dukia tó dúkìá tó wá ẹ́ inú dúkìá bẹ́ àwọn ìgbà tí mìíràn àbí ìgbà tí ò mí ẹ́ tọkọ bá ní dúkìá tó jẹ́ àwọn dábà inú ẹ̀tọ́ inú ni kómìnà wọn bójú tó ẹ wo ìyá Fátímà títí Rasulullahi sallallahu alaihi wasallam ẹ̀rí ó lọ lè bá Nabi sallallahu alaihi wasallam jọ kan ṣe òun bùkátà

Eh, tàtírí alhamdulillah tàtírí eh, eh, Allahu akbar arábìnrin kó máa ṣe ní tàtírí tàtírí arábìnrin tó máa ń ṣe iṣẹ́ ilé òmà ṣekí ni ó máa rọrùn fún ẹwù gabáwọ̀ so ó túnmọ̀ ìṣe kí ni pé ọkùnrin obìnrin ẹ̀yìn yóò máa ṣe kìdìbà ni àwọn ti wá lónìí nìsín obìnrin ò bẹ́ kankan mọ́ àìmọ̀ ilé gúnyẹ́ o èmi ò lè ní o èmi ò lè o èmi ò fọ́sọ́ o gbogbo kan obìnrin ò ṣe mọ́ láyé dàwà yìí lóde òní so tó ń ti tó jẹ́ pé ṣẹ̀rí àníkà kẹ obìnrin náà so obìnrin náà ma òun náà ma ṣe kíni òun náà ma ṣe gbìyànjú yóò ma ṣe àwọn nǹkan tó bá bùkátà sí torí pé kíni ọkùnrin ìtọ́kùnrin wà fún ni pé kò ní ráyè gbogbo àwọn nǹkan yẹn lọ́kùnrin tó bá ti yọ yóò jáde lọ yóò wà tẹ́jẹ lọ látàárọ̀ ẹ̀ nígbà tó wá wá jẹ́jẹ lọ látàárọ̀ òun náà ni ó dé òun náà ni ó dáná ẹ̀ àbúrò náà ni ó dé òun náà jẹ́ rẹ̀ lọ́wọ́ kankan bẹ́ẹ̀ kó sa sọ ní ẹ̀jẹ̀ ní báyẹn fọ̀ kó sa ọmọ ní ẹ̀jẹ̀ ní báyẹn wẹ̀ tó jẹ́ pé yóò jáde lọ látàárọ̀ fáájì sí bọ́yá ó rí odò wọlé gẹ́gẹ́ jẹ́jẹ́ mú so eléyìí nínú àwọn ẹ̀tọ́ náà ni pé ó gbọ́dọ̀ bá mójú tó kí mo yọ wọ́n hóṣin tẹ́lẹ̀ bí yáàkì ní ó ti gbọ́dọ̀ tọ́jú àwọn ẹ̀ dáadáa ẹ́ obìnrin ìtọ́jú ọmọ ọwọ́ obìnrin ló wà pé wọ́n ló wà pẹ̀lú ọmọ lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n tó bá jẹ́ pé tọ́jú ọmọ

naam anabi sallallahu alaihi wasallam sọ fún anabi ní kullukum ra'in anabi ní gbogbo yín alábòjútó gbogbo yín adára jẹ wa kullukum mas'ulun 'an ra'iyatihi gbogbo yín láti béè lọ́wọ́ yín lọ́wọ́ rẹ̀ ẹnì kọ̀ọ̀kan yín á béèrè nípa nǹkan tá àwọn tá a kó sábẹ̀rẹ̀ kó má dàjẹ́ ẹ anabi wa ní wal mar'atu ra'iyatun fi bayti zawjiha tó fi dórí obìnrin gan anabi ní obìnrin tó náà bó náà ti wà adarí ni

nínú àwọn ọ̀tọ́lọ́wọ́ bá lè jẹ́ ló béèrè wọ̀kọ́wùlì àtànàbìsọ̀láwà alẹ́sọ́lá sọ pé wọ́lẹ́kùnrin alẹ́hìnà ànàbìsọ̀láwà alẹ́sọ́lá ní ẹtún ní ìwọ̀ lórí wọn kí ni wọ́n náà ni pé allá yóò tí ìnà fúrúṣàkún àhàdá ń tẹ̀sọ̀rọ̀húnà ẹnikẹ́ni ò gbọ́dọ̀ dé orí ibùsùn yín tí ẹnjẹ́ kórìíra tẹ́ẹ̀fẹ́ kó dé bí ibùsùn yín sí kí tó wà tọ́kọ rẹ̀ ń sùn

uguru àwọn nǹkan ẹ̀ nínú àwọn kíni nínú àwọn àpẹẹlẹ ọkọ ni kọ́lá obìnrin obìnrin bẹ́ẹ̀ ló tún kẹ́kọ̀ọ́ pé tá ah, ọkọ̀ ló sàpẹ́lẹ tó báyìí tí èsì gbọ́kọ̀ sí kíni tí ìwọ́kọ̀ wà bẹ́ẹ̀ èyí gbọ́kọ̀ wà wọlé sí àmà ah, ní ah, ẹ̀dàkùn ẹ̀dìdé bẹ̀ wà bí ẹ̀sà àwọn náà <laughs> ní ìyàwó náà wà wá máa ṣe kí òun bọ́kọ rẹ̀ pẹ̀lú dáadáa tá a bá ní ọkọ so ìyàwó náà tún láti òun náà ṣe kí òun jẹ́ obìnrin rẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ó sì gbọ́dọ̀ níwà dáadáa ọkọ obìnrin náà gbọ́dọ̀ gbìyànjú láti jẹ́ níwà dáadáa ó sì gbọ́dọ̀ aburú fọ́kọ rẹ̀ kó wọ́n fi ṣe kíni kó wọ́n fi ṣe máa ṣe sùtà fún ọkọ rẹ̀ ìkọ́wé yìí tó gbé ànábì sallallahu alaihi wasallam sọ pé láàtú òdìmúra àtún láàtú eh, òdìmúra àtún zawjaha fi dunya ànábì ní obìnrin kan ò ní máa ṣe sùtà fún ọkọ rẹ̀ láyé ẹ́ eh, ń bú ni ẹ́ eh, ó fi ẹ̀tọ́ rẹ̀ dún ni dáhùn àtiwá pẹ̀lú ẹ̀ bóyá ń ṣe ti ń gbé ṣépè ni bóyá ń kọ̀rọ̀ sí lẹ́nu ni àti gbogbo àwọn ọ̀nà tí obìnrin lè máa fi kó sùtà fọ́kùnrin alábìnrin obìnrin ò ní ṣe bẹ́ẹ̀ ìlà kọ́lá zaujatu min al-hur al-ayn alábìnrin àyàfi kí àwọn tí wọ́n jẹ́ ìyàwó ọkùnrin nínú àwọn obìnrin ẹlẹ́gbẹ̀ẹ́ ní jẹ́ gẹ́gẹ́ alìkìyàmà ẹnu alìkìyàmà alábìnrin kí ni wọ́n máa sọ wọ́n máa sọ pé láàdúrú bí kọ́ọ̀tàlàtìlà ìwé ìyà burúkú yìí wọ́n fara ní máa kọ́ọ̀tàlàtìlà àwọn tó mọ́fara ni ọkọ wà fàínàmà huwa dẹ̀kìlún ẹ̀ ó kàn wà ń bẹ̀rún fúngbà díẹ̀ nípa huwa dẹ̀kìl àtàwọ̀ níbẹ̀rún ẹ̀ eh ṣíkú ayòfà ríkọ̀kí ilé ìná ó bẹ̀rẹ̀ fi ọ́lẹ̀ rẹ́jọ́ wà bá wà gaba wa pé kọ́dà ẹni tí ó wà lìjẹ́ náà ẹ̀ àwọn obìnrin tí ó ti gan sòdé bíi pé àwọn ọmọ wa yóò máa wá ta wọn la sẹ́wọ̀n pé àwọn fẹ́ràn ọkọ nu ẹ yóò máa ta wọn la ẹlòmíì ìfẹ́ ti máa bú ọkọ rẹ̀ gan ẹ òun kó tún bẹ́ẹ̀ lè sọ pé ẹtún bu báyìí dìí yóò tún bẹ́ẹ̀ kọ́ wọn lọ́nà tí ó gbà kú so anabi sallallahu alayhi wa sallam anabi ní àwọn obìnrin àdìjẹ́nà ọmọ wa sọ pé ẹ yóò ṣe kú wàyí náà máa hùwà dẹ̀kẹ́ ẹ fúngbà díẹ̀ ni tó fi wà lọ́dọ̀ rẹ̀ ẹ yóò ṣe kú ayé parí kọ ó kù díẹ̀ ó bẹ̀rẹ̀ ṣe díẹ̀ níbi tí ó ṣe kíni yóò fi ọ́lẹ̀ yóò padà wá ṣe kíni yóò wá bá wa wọ́n ni wọ́n ti rí inú àgbọ̀ ikú wọ̀nàzí kí ni tó máa ti rí òun náà ni àgbọ̀ ikú òun náà ni àlejò wọ̀nàzí abẹ́ni tó kàn ṣe kíni ẹni tó kàn sáyè kan kí èsì pé tí a yóò mọ̀ gbé lọ kéré so eléyìí òun náà ni àwọn ìwọ̀ tí ọkùnrin náà ní tó fẹ́ gbà lọ́dọ̀ obìnrin pẹ̀lú ọ̀dà Allah subhanahu wa ta'ala àtúwájẹ́wẹ́jọ àtẹ̀síwájú lórí àlùkókò ìmọ̀sítàrọ̀ká lẹ́nà zàwùjẹ́ yìí àwọn ìwọ̀ náà mi jọ ni sábà àti kàídómìnì nìkan ni àti kàídọ́kùnrin nìkan ni àwọn kan wọn bẹ̀rẹ̀ pé àwọn méjì náà wọ́n jẹ́ sí kíni àwọn méjì náà wọ́n jọ ní papọ̀ ẹ̀ so àwọn yìí ò ní mutual responsibility jẹ́ pé láàrin àwọn méjèèjì wọ́n jọ pín mọ́ra wọn lọ́wọ́ so هذا وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك